èdè wuhẹ ema nẹgbẹ o ó ṣe bí oyin ó yàn bí wùtò o mo ti rìn káàkiri àgbáyé ema èdè yóò ṣe bí tuwa èdè wuhẹ ema nẹgbẹ o ó ṣe bí oyin ó yàn bí wùtò o mo ti rìn káàkiri àgbáyé ema èdè yóò ṣe bí tuwa kò jú bá má làbáwò bá bá kujubaama láyé laye oyeye, bá jiyàn tán kádà ó bá bá káwa bá lábẹ́ tán káyè yeye ema èdè o yóò ṣe bíi tuwa ọ̀fọ̀ èdè ewúhẹ ema nẹgbẹ o ó ṣe bí oyin ó dìyàn bí o tó ẹ mo ti rìn káàkiri àgbáyé ema èdè yóò ṣe bíi tuwa kojú bá má làbá kojú bá láyé òyeye kàwa bá jiyàn tán kàdà ò bá bá kàwa bá lábẹ̀ tán káyè yeye e e ma hede o yóò ṣe bíi tuwa jàre o èdè uhẹ e ma nẹgbẹ o ó ṣe bí oyin ó dìyàn bí o tó ẹ mo ti rìn káàkiri àgbáyé e ma hede yóò ṣe bíi tuwa ẹgbẹ́ ká lámà wá dáwà fújì lẹ́gbẹ́ ikete kpokpokpa dawa fuji ashoko ego nofa atije dawa fuji eji abuga ife olo oyi inya atan ema gbisa abada wa dawa ya fuje ba ema ede o yo se bi tuwa ofo ede uhe ma negbe o o se bi oyin oyan bi uto o eh? mo ti rìn káàkiri àgbáyé ede yo se bi tuwa. egbikala ma wa dawa ike legbe ikete kpụkpọ kpa dawa afuji ashoko igo nọfa atije dawa afuji bobolo eji abụga ifeolo oyi inya atọ ema gbisa abada wa dawa je jeba ema ha edewo yo shebi tuwa jare o edeo ha ema negbe o o shebi yonyi onye obi uto o eh mo ti rìn káàkiri àgbáyé emahede yóò ṣe bí tiwa. ọkẹ́ o dòdòdò kọkàn méjì bẹ́kíyà dòdòdò kọbára ọ̀nà oko dòdòdò ó dodo dòní o dòdòdò kọbára oko dòdòdò kọkàn méjì bẹ́kíyà rán dòdòdò ọ̀nà ògbókè ọ̀nà ìkà dòdòdò ọ̀fọ̀ dòní o. Do, do, do. dododo dododooke ododoo ka wee mejiikere dododo kalụkwumeji baa baradododo oya donio doodo e mana egbe ịdewuhe ma negbeo ee o Iyi eh, onye ọ dịnya ọbịa ụtọ eh, ma otire kakịri ya gbaye ema èdè o yóò ṣe bí tiwa Ede Russia ede China èdè Italo ede Korea ede Germany ede èdè tọ̀wọ́n Cuba Canada ede India wàwé ema ede yóò ṣe bí tiwa jàre o èdè òhẹ ema nẹgbẹ o ó ṣe bí oyin oyan bí o tó eh, mo ti rìn káàkiri àgàbí ema ede o. yóò ṣe bí ètò wa kò jú bá má labá ò bá bá kò jú bá má láyé ò yeye káwa bá jiyàn tán kàdá ò bá bá káwa bá lábẹ́ tán ká èyeye à ẹ má èdè yóò díṣe bí ètò wa jàre ò èdè ò ẹ má nẹgbẹ́ o ó ṣe bí oyin oyin bí wùtò ẹ mo ti rìn káàkiri àgbáyé ẹ má èdè yóò ṣe bí ètò wa. egbikala wa dawafuji lagbe ike teghi kpokpo ukpa dawafuji asha oko igo ije atije dawafui boboolo eji buga ifeolu oyi iya atọ ema agbisi abadawa dawafu ya je ba ima ha ede ye oshebi ede ewu edewu negbe o o se bi iyionyi onye bi uto o eh mo ti rìn káàkiri àgbáyé mahede o yóò ṣe bí tiwa. ọ̀kẹ́ o dòdòdò kọkàn méjì ń kára dòdòdò kọlùkùn méjì ń bádi bára wọn dòdòdò ọ̀nà ògbókè àti ìkàjẹ́ dòdòdò ọ̀nà ògbókè àti ìkàjẹ́ dòdòdò ẹ̀ẹ́n dòní o dòdòdò gógó sàlàwà dòdòdò àlàǹpọ̀sà dòdòdò bílí jágbà dòdòdò ẹ̀ẹ́n dòní o dòdòdò mari ìjàtà dòdòdò ọ̀sọ̀ maigọ̀ dòdòdò ọtí ayé wà dòdòdò ọ̀nkù pẹ́rò dòní o dòdòdò délé ọyẹ́ dòdòdò dúpẹ́ mo lákò dòdòdò pọ́pùlà tẹ́rọ̀ dégbò dòdòdò olùjàtúlà dòní o dòdòdò àṣebè dòdòdò àpìlà dòdòdò fàdámúlà dòdòdò nàpóyì dòní o dòdòdò èèmánẹgbẹ èdè òhẹ èèmánẹgbẹ wà ó ṣe bí oyin oyan bí utò ẹ mo ti rìn káàkiri àgbáyé emahede o yóò ṣe bíi tuwa dakula dòdòdò magrigọ dòdòdò ẹhẹn ṣẹkẹṣẹkẹ dòdòdò oscar dóni o dòdòdò emanẹgbẹ èdèwúhẹ emanẹgbẹ o ó ṣe bí oyin oyin bí wùtò ẹ mo ti rìn káàkiri àgbáyé emahede yóò ṣe bíi tuwa òkè ó dòdòdò kọkàn ẹ méjì ẹ kanra dòdòdò kàlàkùtà dòdòdò ẹhẹn dòní ó dòdòdò díjẹ rima dòdòdò màgìnẹ tẹtẹ màgìnẹ gbọdẹ dòdòdò chaba koko àtẹtẹ dòdòdò ẹhẹn dòní ó dòdòdò tazere dòdòdò bọ́bọ́tì o Paris dòdòdò Australia dòdòdò Arizona dòní o dòdòdò Shatilo dòdòdò o o o o seven dòdòdò Amure dòdòdò Lumumba dòní o dòdòdò Morocco dòdòdò Ariyo ọmọòjò dòdòdò jò pẹ́lẹ̀ dòdòdò ẹni ètò dòní o dòdòdò provo marshal dòdòdò provo marshal dòdòdò jasper dòdòdò fati dòní o dòdòdò. dodo-do kọkàn ẹ̀mẹ́jì bẹ́ẹ̀kì ara dodo-do. dòdòdò kọkàn obìnrin bẹ́ẹ̀kì ara n'i o! óyá tóní do èèmà náà ẹgbẹ́ ìdéwúhẹ́ èèmà náà ẹgbẹ́ o. ó ṣe bí oyin oyan bí wùtò mo máa ti rìn káàkiri àgbáyé èèmà èdè yóò ṣe bí dodo-do òdòdòdò olóyè bíi. Belaro dòdòdò Newton dòdòdò Diello dòní dòdòdò ọba oko dòdòdò ògbóyè dòdòdò Sagali Bobby Yankee dòdòdò dòdòní o dòdòdò èèmà nẹgbẹ ìdèwùhẹ èèmà nẹgbẹ o ó ṣe bí oyin ó yàn bí o tó ẹ. Eh? mo ti rìn káàkiri àgbáyé ṣùgbọ́n emahede yóò ṣe bí tiwa mi kò jú bá má làbá bá bá kò jú bá má láyé òyeye yeye káwa bá jiyàn tán kàdá ò bá bá káwa bá lábẹ́ tán ká èyeye emahede yóò ṣe bí tiwa o e ó ṣe bí oyin bí emahede yóò ṣe bí tiwa ìdẹ́wùhẹ́ emanẹ́gbẹ́ o ó ṣe bí oyin ó dìyàn bí wùtò mo ti rìn káàkiri àgbáyé emahede yóò ṣe bí tiwa.